ẹ má dá owó Abacha padà fún Tinubu o èyí ni ohun tí kí ẹ fi ṣe. ẹgbẹ́ Global Coalition for Security and Democracy lórílẹ̀‐èdè Nàìjíríà GCSDN ti takò bí ìjọba Faransé ṣe ń gbé ìgbésẹ̀ láti dá owó Abacha padà fún ìjọba Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu àbá yìí ni alákòóso ẹgbẹ́ GCSDN ọ̀gbẹ́ni Frederick Odorige takò nínú lẹ́tà kan tó kọ sí ààrẹ orílẹ̀-èdè faransé emmanuel macron lọ́jọ́ keje oṣù kọkànlá ọdún tá a wà yìí òdòrìgè ní òun kò faramọ́ gbígbé owó náà padà fún ìjọba nàìjíríà nítorí kò sí àlàyé gidi kan tí wọ́n rí ṣe lórí àwọn owó àbáṣà táwọn orílẹ̀-èdè kan ti ń dá padà fún wọn látẹ̀yìnwá ó lè gbé ó lè gbà á ni wọ́n ń fi àwọn owó náà ṣe. ó ní adájọ́ ilé ẹjọ́ gíga kan onídàájọ́ James Ọmọ́tọ́ṣọ́ ti kọ́kọ́ gbé ìdájọ́ kan kalẹ̀ nínú oṣù kejì ọdún yìí nínú èyí tó ti pàṣẹ fún ìjọba nàìjíríà láti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí bí wọ́n ṣe ń náwó àbáṣà tí wọ́n ń dá padà fún wọn ṣùgbọ́n tí wọ́n kọ̀ jálẹ̀ láti gbọ́ràn sí adájọ́ náà lẹ́nu ó ní ohun tí àwọn ń dábàá ni pé kí ìjọba faransé sọ fáwọn tó ń ṣàkóso ẹ́mbáàsì wọn láti ṣàwárí àwọn ojú ọ̀nà tó bá ṣe kókó ní nàìjíríà kí wọ́n sì ná owó tí wọ́n fẹ́ dá padà náà lé lórí dípò kí wọ́n kó fún àwọn tí yóò tún ṣe é báṣubàṣu ó ní àwọn fúnra wọn ni kí wọ́n gbé iṣẹ́ àtúnṣe àwọn ọ̀nà náà fún àwọn alágbàṣe kí wọ́n san àádọ́jọ mílíọ̀nù dọ́là náà sínú àsùnwọ̀n báǹkì wọn bẹ́ẹ̀ ni wọ́n sì gbọ́dọ̀ mójútó dáadáa kí wọ́n sì ní àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àkànṣe iṣẹ́ òdòrígé ní òun gba ààrẹ faransé nímọ̀ràn láti gbẹ́sẹ̀ lé owó ọ̀hún tíjọba nàìjíríà bá fi kọ̀ láti faramọ́ àwọn àbá wọ̀nyí ọjọ́ ẹtì friday tó kọjá yìí ni mínísítà fétò ìṣúná àti ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní europe catherine colonna sọ nílùú àbújá pé òun ti fi tó ààrẹ tinubu létí nípa èròǹgbà ìjọba faransé láti dá owó tó tó bíi mílíọ̀nù lọ́nà àádọ́jọ dọ́là èyí tí Abacha jí kó pamọ́ sí orílẹ̀-èdè náà padà fún ìjọba nàìjíríà ó ní àwọn ti ń gbèrò bí àwọn ṣe fẹ́ẹ́ fi kùn lukùn pẹ̀lú ìjọba nàìjíríà lórí ọ̀rọ̀ owó náà nítorí ohun tí àwọn fẹ́ ṣe ni láti máa yọ̀ǹda rẹ̀ bí owó ìrànwọ́ fún wọn ṣùgbọ́n àwọn ẹgbẹ́ kan ti jáde tí wọ́n tako ìgbésẹ̀ náà tí wọ́n ní àwọn kò faramọ́ rárá olùṣeyẹ iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.